ọmọ tó mọ̀yá rẹ̀ lójú o ó ṣí yóò ta mọ̀nà pa ọmọ tó mọ̀ bá rẹ̀ lójú o ó ṣí yóò ta mọ̀nà pa ìyá rẹ̀ jìyà pọ̀ lórí rẹ̀ bàbá rẹ̀ jìyà pọ̀ lórí rẹ̀ ọmọ tó mọ̀yá rẹ̀ lójú o ó ṣí yóò ta mọ̀nà pa ọmọ tó mọ̀ bá rẹ lójú o ó sì yọ mọ̀nà pa.